الحمد لله رب العالمين الحمد لله الذي جعل لعباده علامات لمعرفة عدوه ومنه الشيطان قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكون من أصحاب السعيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه إن الشيطان قعد لابن آدم بأتركه الحديث صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن آداه الإنسان كثيرون وقد كشفهم الله له ليتقي شرهم وأعظم هؤلاء الأعداء وأشدهم خطرا في السهل وهم النفس والشيطان والدنيا والمنافقون والكفار والمشركون وأهل الكتاب عباد الله اعلم أن لكل عدو من أولى علامات ولهم أعمال وهم يعملون ليلا نهار ويستخدمون كل وسيلة لصد الناس عن عبادة ربهم ويحرمهم من الوصول إلى fún ọlọ́run ọba wa ọba fún ọlọ́run ọba tó ṣe fún àwọn ẹrúsìn rẹ̀ kí wọ́n mọ àwọn àmì tí wọ́n fi máa dá àwọn ọ̀tá àwọn nínú àwọn nínú àwọn ọ̀tá mùsùlùmí iná wà ọba lè jọ lájọ́ ọlọ́run bá ní pé iná ṣẹ̀tọ́ ọ̀nà lákò máa ló ṣẹ̀rí ṣẹ̀tọ́ tẹ́ ń wò yẹn ọ̀tá yìí ló jẹ́ pàtàkì dúró àdúgbà ẹ̀yìn náà sì mú lọ́ta torí pé ṣẹ̀tọ́ iná mọ̀yẹ́dẹ̀ wọn hizbahu lè yẹ fóònù kí wọ́n lè bá jẹ́ ọ̀kan nínú àwọn tí ó wọ́n ní sẹ́yìn kọ́lọ̀ ajá wípé kọ̀sẹ̀ntì jọ ti tọ́sí lódòdó àkọlọ́run bọ́ba láà asóní kò sórogún fún bákan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá ní ṣe ẹwúṣẹ́ ọlọ́run bá sí ní ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé dájúdájú ṣẹ̀dọ́ yóò ti lọ jókòó sí àwọn ẹnu ọ̀nà èyí tí ọmọ Ànábì Ádámà èyí tí ó gbà tí ó fi wá lùjẹ́ nẹ́wọ̀ yóò jókòó sí ẹnu ọ̀nà ìsìláàmù ẹ̀ kí kí ìsìláàmù sí

àwọn tó jẹ́ àwọn ọ̀tá tọ́wà mùsùlùmí wọ́n pọ̀ wọn ló ń kà wọn sì níye kò sàdédé ríbẹ̀ látàkì bá ṣe pọ̀ lórílẹ̀ yìí pẹ̀ yìí mùsùlùmí nìkan ní ọwọ́ àlùjànnà gbogbo ẹni yóò tí òbẹ̀ ti ẹgbẹ́ islam lọ́gbọ́lọ́hun inú ní wọn lọ ọlọ́wọ́n ọba ó sì tú wọn láti rí fún wa ó jẹ́ kí àwọn mùsùlùmí ká dá àwọn ọ̀tá wa mọ̀ lòun tọ́kẹ́kùn náà ni pé bóòló ti bá ọ̀tá rẹ lò bóò ló sì bá gbé bóò ló sì jẹ́ nìkan tó ṣe pé o gbọ́dọ̀ finú hàn ọmọ bàá jẹ́ pé wọn náà yóò ṣera rẹ̀ ọlọ́run bọba nìkọlá ojúwe àwọn ọ̀tá wa fún wa ó sì jẹ́ ká máa burú èyí wa lórí nínú àwọn tó wa jù nínú àwọn ọ̀tá fáwa mùsùlùmí àwọn olùmọ́ni mẹ́fà ni o alákọ̀ọ́kọ́ òun gẹ́gẹ́ lẹ̀ ní wa ìtọ́nà bọba nìkọlá dá fún wa ẹ̀mí yìí kìí fẹ́ jẹ́ kéèyàn sí tọ́lọ́m yóò sá máa pa èèyàn láti kéèyàn sàṣàgbòrò kéèyàn sàṣàgbòrò kéèyàn sàṣàgbòrò yìí ọ̀tá kejì òun náà ní ṣàìtọ́ láti ìgbà tí ọlọ́wọ́ bá ti dá níbi wa ádámù aléìsálàtù ọ̀sálá iná ẹ̀ ló ti mú àwọn àrọmọdọ́mọ rẹ̀ lọ́tàá yóò sì òun náà ní kíyàn nífẹ̀ẹ́ ilé ayé ìmá nífẹ̀ẹ́ ilé ayé ọ̀tá tẹta lọ́jẹ́ ilé ayé ta wà ń bẹ̀ yìí gangan ọ̀tá lọ́jẹ́ fún ọ láti má ra lóṣù náwọ̀ ọ̀tá kẹrin òun náà làwọn olójú méjì àwọn sọ̀bẹ́sì ìlú kọ̀jẹ́ mùsùlùmí kọ̀jẹ́ kéfèrí ọ̀tá ni wọ́n yahudi àwọn ẹ̀sọ́rọ̀ yahudi ní àbọ́jẹ́lẹ̀ sọ́rọ̀ àwọn là ń pè ní ààrùn lè kíta gbogbo wọn yìí ọ̀tá ni wọ́n jẹ́ fáàmù ṣùgbọ́n àwọn tajẹ́ òsùn ọlọ́run ọ̀kọ̀ọ̀kan náà àwọn ọ̀tá wa yìí ni wọ́n ní àwọn àmì bákan náà ti ní àwọn tí ń ṣe lórí àwọn mùsùlùmí wọn wọn ògò nípa pé bóò làwọn náà ṣe jẹ́ ní òkò bóò làwọn náà ṣe jẹ́ ní iná lọ́nà tó ti jẹ́ pé táwọn náà bá gbábẹ̀ lọ iná ni wọ́n lọ. wọ́n sì ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn okùnfà láti fi sin àwọn àtàjẹ́ òsùn ọlọ́wọ́n ọba láti àwọn olùmọ́ ní pé wàhúwà áhùnzọmọ̀ àáwù láìlẹ̀ àádá wà ṣájáhùn mọ̀láàzámàtì nìta ẹ̀mí tàwọ̀ ìtọ́nà ọbọ̀bà nìkẹ́lá tó fi wá láàyè òun ni ọ̀tá tó gbópọn jù tó sì lágbára jù tí ó sì yẹ tí ó gbò pẹ̀lú wa ní gbogbo ògbà 24 hours níbẹ̀ ní àwọn ẹ̀mí èyí tó jẹ́ mi rere tó ṣe pé láti ìpìlẹ̀ rẹ̀ rere sáàlì tiẹ̀ bọ́bá fẹ́ ṣàbúrú gan-an ọlọ́run bò ní jẹ́ orí ṣe bákan náà àwọn ẹ̀mílẹ̀ mí bẹ wọ̀ṣàgbò wọ̀ṣúhù dẹ̀hẹ́ àfúnṣàlù wọn máa ṣe ní gbogbo ògbà inú ẹ̀sẹ̀ ní ọ̀sán máa lọ kó lówó rẹ̀ sí lóòrèkóòrè bó lówó rẹ̀ bá fẹ́ ṣe dáadáa gan kò ní mú lágbára sí bí ó fi dáadáa sí àwọn àtàjẹ́ òsàn ọlọ́run ilé lọ́fà tí àwọn olùmọ̀ sọ pé ìròyìn kí ń bẹ fún ẹ̀mí mẹ́ta ni o ìròyìn alákọ̀ọ́kọ́ ànáfíṣẹ́lẹ̀ àmárọ̀ tó fi sóò ní kẹ́ńbẹ́ tí wọ́n máa pààyàn láti fi hàn sàbúrú fi hàn sàbúrú fi hàn sàbúrú gbogbo ìgbà ọlọ́run bá ti júwé ẹ̀mí ìfò wa nínú sọ́rọ̀sọ̀ yóò sọ ní ayé àfẹ́sí tẹ́lẹ̀ rẹ̀ ọlọ́run bá ní pé wà máa rò bá rí òyìn sí látọ̀rí àwọn nàbí ìlú yóò sọ ó ní pé ìmọ̀ ẹ̀mí ara ní torí pé iná mẹ́ta là àmọ́rọ̀ tó ń bí sò torí pé ẹ̀mí tẹ́ ń wò yẹn títà máa ń pààyàn láti kéèyàn máa ti àbòrò ní kéèyàn máa tẹ̀ nígbà mọ̀ rọ́ṣìmọ̀ rọ́bì àfẹnusẹ ọlọ́run ọba mi tó bá sáànú tó bá kẹ́ iná rọ́bì gọ̀fúrò rọ̀hìn ojú ọlọ́run

ẹ̀bí èyí ịta ń wí yọ́ máa tẹ́rẹrẹ bákanẹ̀ yọ́ ha ìdá fáàlá ti ṣàbọ̀ dáadáa ti wà ní ẹ̀bẹ̀ ṣùgbọ́n ta ẹ̀mí tá si wí tọ́ bá sí aburú yóò ronú pìwàdà ọba pé òun òṣìṣẹ́ rẹ̀ máa ya ti la èyí tó ń búra

yóò máa kóra rẹ̀ pé èyí ti jẹ́ tọ̀lọ̀ kó sínú àbúrò ọlọ́run bá fi ẹ̀mí yìí ní ànáfẹ́ lọ́wọ́ ara nígbà tí ẹ̀mí kẹta tọ́lọ́run bá kó òun ní náà òun náà ní ẹ̀mí àwọn ọlọ́run àti àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n ń àwọn ọlọ́run tí wọ́n jẹ́ ní ire lórílẹ̀ ẹ̀mí ẹ̀mí yìí òun máa ń nífẹ̀ẹ́ gbogbo ọ̀pá títí máa ń nífẹ̀ẹ́ fún wọn ṣe dáadáa yóò sì wá bóun òun ṣe dáadáa náà ọ̀tọ́ gbogbo tó ṣàrọ̀ wọn ṣe yìí á bákan ní máa ń kórìíra aburú àti ìwọ̀ ẹ̀ṣẹ̀ ìsì máa jẹ́ nìkẹ́ tí máa ń jìnà sí ó jẹ́ kọ́lọ̀ ọba ní kẹ́lá

bó ti ẹ̀jẹ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ẹ̀mí ọjọ́ nǹkan tó ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà ní máa ń pààyàn láti kéèyàn saburú kéèyàn saburú kéèyàn àwọn olùmọ̀ ní pé ọ̀wá sí nǹkan tó pé yóò tún ẹ̀mí kéèyàn máa gbọ́ ọ̀rọ̀ ọba tí ó tún ẹ̀mí ṣe lọ́sọ́dọ̀ ọlọ́run bọba àlekè gbogbo ẹ̀mí tó bá fẹ́ là láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ọjẹ́ ọ̀tá fún ọgbọ́dọ̀ mú àwọn eléyìí ọgbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ọgbọ́dọ̀ jẹ́ nìkan sí pé yọ́ máa ọlọ́run irú ẹ̀mí rẹ̀ yọ́ máa ẹ̀mí yìí tí ó sì máa jẹ́ nìkan tí ó máa fi àfọ̀mọ́ sọ́dọ̀ ọlọ́run wọ́n sọ wọ́n lára láti máa pè ní èṣù látara pé èṣù nílẹ̀ Yorùbá ọmọ ẹ̀dá kan ni tí wọ́n pè lọ́mọ Ògùn state tó ṣe pé ọ̀tá rẹ̀ burúkú ni a máa bá náà jàjẹ́ a sì máa kó wọn lọ́jà lọ látara bẹ́ẹ̀ wọ́n pèsè pèrò lè lórí pọ́pọ́ wò làwọn ọ̀dà fún wọn ọ̀rọ̀ gbọ́dá ju fóun gẹ́gẹ́ lọ́pàá sàlàyé fún wọn pé tí wọ́n bá ti ń tulẹ̀ fóun tí wọ́n sì tún fóun ní àwọn ohun tó jẹ mọ́hun tó mú ní bùkátà òun ò ní dá wọn láàmú mọ́ eléyìí ni Yorùbá ń pè ní èṣù nílẹ̀ Yorùbá tó wáyé pé èṣù eléyìí ni ọyá tó ti ṣe ìtọ́ èyí tó náà bá ń pè ní ṣe ìtọ́ ìdí ni dé fáwọn olùmọ̀ wọ́n sọ pé kọ̀bá màdà tá a bá ti sọ pé ṣe ìtọ́ tó wáyé pé ohun tí Yorùbá máa rò ó sí ni èṣù táwọn mọ̀ tọ́jọ́ mọ tọ́jọ́ mọ Ògùn state ká máa wulẹ̀ máa pè léṣo ká máa wulẹ̀ pè ní ṣe ìtọ́ tàbí ká máa pè ní ìbílẹ̀ èyí tí Ọlọ́run bá pè fún wa aṣọ ìtọ́ ọlọ́mbọ́bà lè jọ lọ́jọ́ yé wa nípa pé ọ̀tá wa ní ṣe kò sì ní kò ní gbò kí ọ ma bá wa gbé títàfikò lórílẹ̀ ayé tó sì mú wa lọ́ta gbogbo àwọn ànẹ́bí ọlọ́run bá pátá ìsúnmú ọlọ́ta bọ́ wá láàáfẹ́ ipa ìsànẹ́bí ọlọ́run gbogbo wa yẹ́yẹ́ ọlọ́run bá jẹ́ wa pé ṣàìtọ́ wa lọ́jẹ́ ọlọ́run bá ní pé náà ó dúkòlò fi sílmì káàfà ẹwọ náà ẹ̀sìn ọlọ́run ọba ní ti pátápátá ẹ taratara yín sínú ẹ̀ ẹ má sẹ́ ń kẹ́kẹ́ kù síta pé máa jẹ́ kèfèrí lónìí ẹ máa jẹ́ mùsùlùmí lọ́la rárá o látẹ̀tẹ́bẹ̀ òkòtò wá fi ṣẹ̀tọ́ ẹ má tẹ̀lé àwọn ìlànà tí ṣẹ̀tọ́ ti lálẹ̀ ọlọ́run bá wá júwe bíṣẹ́ tó ń ṣe jọ́ta fún wa gbogbo bí wọ́n ṣe jọ wá sí fàǹfà láàrin òun àti ànábì wa Adam alayhi salatu wassalam tó ẹgbẹ́ ànábì wa Adam ọ̀sẹ̀lọ́n ṣẹ̀tọ́ náà ti sẹ́lọ́n ṣùgbọ́n ànábì wa Adam ọwọ́ foríjì lọ́dọ̀ ọlọ́run ọba àtìyàwó rẹ̀ Hawa ọlọ́run bá ní pé mo ṣàforíjì fún yín kẹ́ sì dúró sí nínú ẹ̀sìn ṣùgbọ́n tí ń fi rọ́pò rẹ̀ fún ilẹ̀ ní pé ẹ máa lọ sórílẹ̀ ṣàìtàn náà òun náà jẹ́ nìkan tó yẹ pé kàkà kọ́ wá fojú lọ́dọ̀ ọlọ́run ọba nǹkan tó tọ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà ní pé kó jogún ẹ̀mí tó gún kó wọn ọmọ kú ọlọ́run bá sì gbàdúrà tiẹ̀ náà ló fi wáyé pé ṣàìtàn kò ní kú tí tó fi dìpé jọta yọ ọpa rẹ ọ̀tá yọ máa bá wa sọ̀tá lọ láíláí ni ká lè bá wa mọ̀ pọ́jọ́ta ọlọ́run bá ní pé ṣàìtàn sọ pé kọ́ làrọ́ ìmọ̀ àgùnwá ìtàlì pẹ̀lú ń bọ́ sí jẹ́nìkan tẹ́ ẹgbọ́ ọ̀sìnmí lọ́nà tẹ́ ẹgbọ́ mọ́ padà jẹ́ ní ẹni èsù sí ọ̀yí ẹni ọ̀tá sí ọ̀yí làùzàyè náà fèrè ápù ń jẹ́nìkan tó pé ń ṣe orílẹ̀ lọ́sọ̀ọ́ fáwọn ọmọ ànẹ́bì ádámà wọ̀là ògùnyánnáhùn ajmáìn gbogbo wọn ní sísìn lọ́nà ṣàìtọ́ sọ pé ìlà ìbẹ̀ẹ̀dẹ̀kà nínú hùn àánimọ̀ kùlàsì àyàfà àwọn re rẹ nínú àwọn adama tó bá sàpọ̀ mọ́ wọn nìkan iná ìlọ́sẹ́kùn tó fi wá jẹ́ pé ṣàìtọ́ọ̀nù fun gbogbo adama patapata ẹni to le bọ́ lọ́wọ́ rẹ̀ ni alimokhlasi àwọn tọ́lọ́wọ́n bọ́ sàpọ̀ mọ́ wọn tí èkó bí ṣàtọ́n bá lépa wọn títí kò ní mú wọn láíláí ọlọ́dàkùnjẹ́ wà nù wọn ó ọba wá jẹ́ bẹ́ẹ̀ ojú eme ọlọ́run ọba ojú na tó dúró déédéé ni inna ibadi laysa laka alayhim sultan àwọn ẹrúsìn èmi ọlọ́run ọba kò ní sí fún ọwọ́ ṣẹ̀tọ́n kò ní kàpàlẹ̀ wọn lórí o ìsàmù ní sàbáàkà mí àfàwọn tí wọ́n bá tẹ̀lé ọ nínú àwọn tó pé jẹ́ ẹ̀dá ọlọ́run ní pé ní jahannama ìwọ àtàwọn ọmọlẹ́yìn rẹ iná mo fi sàdéhùn fún gbogbo ilẹ̀ ẹjọ́ bẹ̀ ilé iná ma jẹ́ ìdáhùn fún ẹnìkan tó béèrè pé wọ́n ní afá àkẹ́sọ́ pé iṣẹ́ tọ́nà ó ti wọ́pọ́ da tó ẹjẹ́ mọ̀ pé kò ní o àlùjẹ́nà ṣẹ̀tọ́nà na ọsọ nù sọ́ọ̀tù sọ́ọ̀tù ní ọwọ́ ọ̀parí rẹ̀ pé làmìlà ànàjà ànàmà mínkà wọ̀mí mọ̀tẹ̀bí àkàmínú họ́ àjìmáyé nínú já nẹ́mọ̀ okùn dẹ́dẹ́ fún ìwọ ṣàìtọ́ àti gbogbo ẹni yóò tó bá tẹ̀lé ọ gbogbo yín lápapọ̀ inú já nẹ́mọ̀ okùn dẹ́dẹ́ fún yín ṣàìtọ́ ó ní àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ tí máa ń gbé lórí ọmọ ànẹ́bì ádámà ṣàìtọ́n ó sì lérí bọ́lọ́hun ó lóun ọgbà ọ̀tún òun ọgbà òsì òun ọgbà wájú òun ọgbẹ̀yìn àfáà abúlẹ́bùn abbas ó ní pé ah ọlọ́run máa ṣe wo gbogbo bí ṣàìtọ́n ti lérí tó ọ̀sọ̀kún wọn gbà òkè olóhun ọgbà òkè torí pé tí iwájú ọba ṣe lọmọ tẹ́yìn òṣè lọmọ ọ̀tún òṣè lọmọ òṣè òṣè lọmọ ọmọ ànẹ́bí adámọ́ òkè fọlọ́run ọba lókè ká ní ṣàìtọ́n ẹbá tó sọ fún wọn gbókè ní à gbọ́lọ́mà nẹ́bí àdáwọn bá fẹ́ sálọ kò síbi tàà fẹ́ sálọ ṣùgbọ́n ṣàìtọ́n òun gẹ́rí pọ́lọ́wọ́n ọba ń bẹ lókè wa ọyọ òkèélẹ̀ pọ́lọ́wọ́n gbọ̀sù òun gbọ̀sù òun gbà wájú òun gbẹ̀yìn o ní rọ́mà nẹ́bí àdáwọn ká tí ọmọ àdúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọlọ́run bá sì bá bò tẹ̀lú bẹ́ẹ̀ àfà abúlé ibùdó àbáyé sọ pé adúpẹ́ fọlọ́run tí ṣàìtọ́nà sọ pé wọ́n gba òkè wa bíbẹ̀ ẹ̀kọ́ tàlá tó awákùn tàtúfẹ́ máa lọ pé ọyọ̀ òkè kó ló fi wá jẹ́ pé gbogbo ọmọ àlẹ́dẹ̀ Ádámọ̀ tó bá fẹ́ kó sọ́wọ́ ṣẹ̀tọ́n yóò pèpè ọlọ́run ọba ló nígbàkúgbà tó bá sì pé ọlọ́run ọba lè kẹ́ ọ́là níbẹ̀ bákan náà àwọn ọ̀nà tí ṣẹ̀tọ́n tí máa ń gbà wọlé sí ọmọ ẹ̀dá Ádámọ̀ la láti lè mọ̀ pé ọ̀tá wa lọ́jẹ́ àwọn olùmọ́pin sọ́nà mẹ́ta ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ló sì jẹ́ pé búburú rẹ̀ ó díẹ̀ ju ìkejì lọ ìkẹta ló burú jù alákọ̀ọ́kọ́ ni àṣàwáàtì yòròyòrò lé ayé ṣàtọ́nù máa ń gbàbẹ̀ wọlé inú rẹ̀ òun náà ládùn lé ayé wà inú rẹ̀ òun náà lóbìnrin wà inú rẹ̀ òun náà ní gbogbo gbádùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé a máa ń rí lé ayé yìí ṣàtọ́nù a máa gbàbẹ̀ wọlé ó lè gbọ̀nẹ owó wọlé ó lè gbọ̀nẹ dúkìá wọlé ó lè gbọ̀nẹ ẹ̀pọ̀ wọlé ó lè gbọ̀nẹ obìnrin wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ayé ṣùgbọ́n gbogbo bá ṣe wí náà òun tó wá fúyẹ́ síbi ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ báwọn afá àti òun náà ni alùgọ́dọ̀ ṣẹ̀tọ́ na máa gba bínú wọlé ẹni tí bá máa ń bínú ṣẹ̀tọ́ ti jókòó tí lọ́dọ̀ ohun tó kún náà ni pé tó kọ máa ni àfi kó ṣe pé yọ padà ṣubú Muhammad sallallahu alaihi wasallam tó fi kìlọ̀ fún wa wípé ká má máa bínú ọ̀kan náà sàbẹ́ àwọn méjì kan tó ṣe pé wọ́n bínú síra wọn ìbínú ọ̀fẹ́ wá lágbára jù ó ń sọ ọlọ́run bá sàlàyé pé mo sì mọ ohun tó yẹ pé tẹ́lì yìí bá ti ń ṣe ìbínú rẹ̀ tí ń ṣe yọ́ lọ tọ́ba ikọ́ bá sọ pé àwọn olùdílé ìmìnà ṣètọ́nù rẹ̀ jì ìbínú rẹ̀ ọ̀bá sì lọ àti ṣe eléyìí àwọn olùmọ̀ ní pé ibẹ̀ ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ti kó síṣẹ́ ìtọ́n lọ́wọ́ látara ìfẹ́ ẹnu ni o ìfẹ́ ẹnu mi tínú mi ní ń ṣe jẹ́ẹ́jẹ́ ọkùsọwọ̀ ṣẹ̀tọ́n látara bẹ́ẹ̀ ká mọ̀ pé ṣẹ̀tọ́n ọ̀tá wa ló jẹ́ ká sì pọ̀ lẹ́ni tí ó máa ṣe a'udhu billahi minash shaitonir rajim a'udhu billahi minash shaitonir rajim a'udhu ti gbọ́dọ̀ sọ̀rọ̀ ó dí pé sáìsì kọ̀ọ̀kan yí tó bá ipé bọ́yá nígbà tí ń bẹ lórí òun ó sáré pé ẹ̀mí òun ṣe yòròyòrò lórí òun ìṣe ròyìnròyí lórí òun ṣé káka méjì lòun kí náà káka mẹ́ta ó fẹ́ jà rúmọ lọ́wọ́ ẹgbẹ́ ti ẹ̀kọ́ wo pé ṣe mo sọ àbí ìṣó kí wẹ̀ níbẹ̀ kọyà sọ pé ibi yóò sọ bá wọlé kọ sọ gbólóhùn yẹn pé a'udhu billahi minash shaitani rajim ó sọ lọ́wọ́ bá ní pé tó bá ti sọ ṣàìtọ́nù yóò torí pé ṣàìtọ́nù kan ni tí wọ́n ń pè ní khinzib wọ́n a ti máa pè ní khinzab kò sí tí wọ́n fún lẹ́wọ̀ tí ọba lọ ó ń ṣe ọlọ́run bá sàlàyé fún wa bẹ́ẹ̀ pé ṣàìtọ́nù yìí kájẹ́ nìkan tí pé tàbí ṣe jẹ́ nìkan tí ń dà láàmú lórí ọkà aṣògbólóhùn àìrùndòdè dẹ́rẹ̀ ayé ọmọ àtẹ̀wájẹ́ yọ́mọ àtẹ̀wájẹ́ yọ́mọ àtẹ̀wájẹ́ a lè òpin nǹkan bẹ̀m̀bẹ̀ ní kò sí kẹta níbi ayé yìí gbogbo ẹni tá ń wó pé ń gbádùn tẹ́ẹ̀bá súnmọ́ ọ̀tán ẹ̀rí pé ọ̀gbádùn kẹ́ tẹ́ni tẹ́jẹ́ tálíkà gan ihun táwa ń pè ní gbádùn lónìí nínú ilé ayé wàhálà gan ni tí ẹ bá ń wá gbádùn ilé ayé òun ni kó gbogbo ọba tó ṣe fẹ́ǹsì tá yóò gba gẹ̀ẹ́sìmá bọ́bá tó gba gẹ̀ẹ́sìmá tá yóò tún gba security síbẹ̀ náà tọ́bá tún gba security tá ọkàn rẹ̀ òfin ní balẹ̀ ọlọ́run bọ́bá lè gbá sọ wà máa lè àyà tó tó nìyà ilẹ̀ aláhùn wà láàrínbẹ̀ ilẹ̀ ayé

àyàfi ẹ̀tẹ̀ jẹ́ lásán ẹ̀tàn iná ní bẹ́ẹ̀lẹ̀ ayé yìí táàmà lé òfin gbádùn bẹ́ẹ̀bẹ̀ ní ìgbádùn ráńpẹ́ ni o gbogbo ẹni tó bá fẹ́ pé ọba lé ayé títí títí títí títí àwọn tí wọ́n bá fẹ́ kẹ́jú lé àwọn olùmọ́ ní pé irú wọn wọ́n èpẹ́ wọ́n èpẹ́ láyé wọ́n èpẹ́ láyé rárá táàní bá ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tọ́sáfẹ́ lóókọ tọ́sáfẹ́ lóókọ tọ́sáfẹ́ lóókọ pẹ̀lú ìjẹ́tọ́gì rẹ̀ olú lóókọ tó tọ́ ṣùgbọ́n lómi lè má lóókọ láàrin ọdún mẹ́ta ọdún mẹ́ta ọdún mẹ́rin ìmí ọdún mẹ́wàá yóò ti wọ́n pé ayé dẹ̀ẹ́dẹ̀ fúnra rẹ̀ ọmọ ẹyọ̀kẹ́ péré náà ló bí ṣùgbọ́n ọmọ ẹyọ̀kẹ́ ti sọnù mọ́ lọ́wọ́ Ise ni ń wa kí náà gbogbo àwọn èèyàn máa kígbẹ̀ àfòwúní àfòwúní àfòwúní àfòwúní táyé bá padà rí pé àti èsọmọ̀ mi tí ń wá kí nígbàtí ọba padà jùúlẹ̀ báyìí yọba padà di pé àfòwúní táwọn èèyàn sọ tẹ́lẹ̀ yọba máa padà di gbọ́n máa ṣe ẹ̀ ẹ̀ ẹ̀ tí yìí ní jẹ́ kankan bí ilé ayé ṣe rí nù kámọ̀ jẹ́lé ayé ọ̀sán wá jẹ́ kámọ̀ pé ẹ̀sẹ̀ jẹ́ nílé ayé yìí ká sì jẹ́ nìkan tí ipá mójútó ẹ̀sìn ọlọ́run ọba bíbẹ̀ ẹ̀kọ́ ilé ayé ọjọ́ ta fún wa a padà kó nílé ayé yìí lẹ́ni tó pé a kankan kó ń bẹ́ẹ̀ torí pé ńgbàtà débẹ̀ náà a kankan a dálé ayé sábà padà kó ń bẹ́ náà a máa kó ń bẹ́ lẹ́ni tí mú kankan kó náà ni o ká má jẹ́lé ayé yóò tàn wá jẹ torí òun gangan fúnra rẹ̀ ọ̀tá wa ànábì wa Muhammad pé àdúníyà ayé wò ń bàbàrà yìí wọ́n ti gbé sépè máa fi hà kọ́dà gbogbo ohun tí ń bẹ́ẹ̀ pátá iná wọn ti gé sépè ń bẹ́ẹ̀ àyàfi ìrántí ọlọ́run àti àwọn tó yẹ pé wọ́n ń kọ́ ẹ̀kọ́ àtàwọn tó yẹ pé wọ́n ń kọ́ wọn àwọn eléyìí nìkan lọ́sẹ́kù tí wọ́n gbé sépè lórí ilé ayé ilé ayé ìgbẹ̀ǹkẹ́ fúnra rẹ̀ wọ́n ti gbé sépè ẹ má jẹ́ ayé yọ̀ọ́sẹ̀ wá ẹjẹ́ múra sẹ́sìn ọlọ́run ọ̀tá kẹta fáwọn mùsùlùmí alimúnáfíkò àwọn mùnáfíkì àwọn olójú méjì àwọn sọfẹ́sẹ̀lú wọ́n pọ̀ láàrin wa bàjẹ́ ọ̀tá ni wọ́n jẹ́ o fáwátá jẹ́ mùsùlùmí bó láti bẹ́ bọ́ pẹ̀lú wọn torí pé àwọn òròyìn wọn tó lágbára jù àwọn àfáà sọ mẹ́fà fún wa nínú òròyìn mùnáfìkì òun náà ní alikẹ́dì tọba lọ fẹ́ bọ́mọ lọ́wọ́ yóò parọ́ fún ọ yóò fi rántí hàn ipé àwọn àfáà ń sọ pé bóyá wọ́n sọ ni ó sọ pé nígbà tí máa sọ fún ọgẹ́ ọjánú ní yóò jẹ́ kó mú ní owó pé àti díẹ̀ wọn ọkùnrin ò tó ń tóótọ́ àtàwọn àfá ọkẹ̀ǹsọ tí wọ́n ni àwá tí ń sọ fún gbogbo àwọn tó jẹ́ lóògùn pátá kò sí lọ́dọ̀ wọn rárá tó òfò àtàdánù ibú iná níbẹ̀ lọ́dọ̀ wọn kéyìn ó dó tẹ́sán nìkan lọ ní pẹ̀lú kéèyàn máa tàkò wọn fọ́lọ́n kọ máa rántí ọlọ́run ọba lóòrèkóòrè ṣùgbọ́n àwọn tọ́jà àwọn mọ̀nàbì kí wọ́n parọ́ fún ọ bákan náà nínú wọn tó fi tì án òun náà ní alẹ́kọ̀ọ́dá wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n tì án jẹ wọ́n fi àwọn ìtànjẹ tó pọ̀ wọ́n fi tì án jẹ púpọ̀ torí kí wọ́n lè bá jẹ́ nìkan tó yẹ pé kò lè bá ṣeré ibú báwọn náà ti ṣeré ibú bákan náà aṣọ́pù wọ́tàrọ́ jòd báwọn náà ti máa ń ṣe èméjì lórí pé sí ìsìláàmù yìí tóhun náà sì lẹ̀sẹ̀ ọ̀kẹ́ tọ́lọ́run ó gbàtá bí ẹ̀mẹ́jì ṣe bá wọn náà ọkà wọ́n gbé ẹ̀mẹ́jì sínú ọkà ti ẹ̀ náà torí kọ́ lè bá ṣòfò gẹ́gẹ́ bá wọn náà ti ṣòfò torí kọ́ lọ́wọ́ bá sọ nípa pé àwọn mùnáfìkì wà hún fi dáìkì asfali mìíràn náà nínú jìdòjìdò náà ọ̀rọ̀ tí wọ́n tún dejú kèfè rí gan lọ àtàwọn ẹlẹ́bọ ọ̀sàdédé rí bẹ́ẹ̀ wọ́n ṣùgbọ́n náà bá mọ̀ wọ́n nípa pé àtíwọ̀n èsè mùsùlùmí àti kèfèrí ni wọ́n lójó jẹ́ pé àwọn olùmọ́sálà pé ohun tá ń pè ní nifas òun náà lẹ́ni tó fi ìsìláàmù hàn lójú ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ kèfèrí ní ṣe wọ́n sì pọ̀ láwùjọ wa ṣùgbọ́n náà ọba gan jó yálẹ̀ bí pé láta lẹ́mù hàn láàánú náà lẹ́kùn rí àlẹ́bí ọmọ wọn àwọn alamọ̀ wọn tó di àwọn mọ̀nẹ́sì kí lójú ayé àlẹ́bí wọ́n sọ fún wọn ta ni wọ́n wá fọ́wà lónìí ọ̀tá ní wọ́n sọ fún wa bí kò ṣe pé ká mọ̀ pé ọ̀tá ni wọ́n jẹ́ fún wa ká sì má jẹ wọ́n tẹ̀ wọ́n wá tàbá ti rí àwọn àmì yí pẹ̀lú wọn ká sọ́ra fún wọn bẹ́ẹ̀ ni nínú tẹ́sán máa ń ṣe àlèṣàdó fẹ́lẹ́ ápù wọ́n máa ń bọ orílẹ̀ jẹ́ gbogbo ìgbà ní gẹ́gẹ́ bọ́lọ̀ bá ìsàlàyé fún wa inú alùkùrán nípa wọn bákanáà tẹ̀síhùn náà wọ́n a máa pẹ àwọn èèyàn ló mú gọ̀ àwọn ni wọ́n máa ń gbọ́n àwọn máa nílà káyì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní máa ń gbọ̀ lójú wọn àwọn ni máa ń jọra wọn lójú bákan náà lè sí záòbínú múmini wọ́n a máa fi àwọn olùgbàgbọ́ òdodo sí yẹ̀yẹ́ ọlọ́run bá ní pé ká fún wọn ká fi wáyé pé ìdájọ́ àwọn mọ̀nẹ́fìkì ọlọ́run ọba dájọ́ wọn látara gbogbo wọn tí wọ́n ń fún síwájú ọlọ́run bá lóhun ṣe àdéhùn fáwọn mùnáfìkí lọ́kùnrin àtàwọn mùnáfìkí lóbìnrin àtàwọn kèfèrí òun ṣàdéhùn náà já ìnámọ̀ fún wa o kí ni wọ́n lọ sí ń bẹ̀ ọ́ọ̀lì jìnà sí wọ́n sì gbére ń bẹ̀ ni ọlọ́run bá ní pé híyà àsìbóhò iná já ni ó tó wọn níṣòro wọn wà láàánàhùn ọlọ́run bá lóhun òun kéèkù fún wọn wọ́n lọ́jọ́ gbèjà lùkì yáàmà ọ̀tákẹrẹ ni wọ́n jẹ́ fáwa mùsùlùmí ká sọ́ra fún mọ̀nẹ́fèké bákan náà káà ní ọ̀sọ́ra fún nefad ó ń sọ ọlọ́run bá sọ àwọn àmì nefad nínú rẹ̀ ni pé tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa rẹ̀ ni tẹ́ fi ìgbà pamọ́ sí lọ́wọ́ yọ jàǹbá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ànábì wa Muhammad sọlọ́dọ̀ àlọ́ sọlọ́tọ̀ sọ fún àwọn àlàmọ́ tún nífà ká sọ́ra fún bákan ẹni tó jẹ́ ọ̀tá wa sí káàrún òun náà ni alùkù fáàrù wà ní mo ṣe epo àwọn kèfèrí pọ́nbélé àtàwọn ọ̀tẹ́bọ́ má rí wọn lori ayò ọ̀tá àwọn mùsùlùmí wọ́n jẹ́ o tọ́lọ́n bá ọgbọ. ọgbọ́ nígbà tọ́lọ́n bá wa ti wa ni je. ni si wá láyà wọn àwọn wà pé innal kafirina kanu lakum aduwwan mubina tẹ́rẹ àwọn kèfèrí tẹ́ ń wò yẹn tí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ọ̀tá tó fojú ni wọ́n jẹ́ sí yíó ọ̀tá tó fojú ẹ̀ ni wọ́n jẹ́ fún yíó ọlọ́run bá sì sọ ẹ̀sìn tí náà láìmọ̀ àyè nínú alladhina la yutuna zakata wa hum bil akhirati hum kafirun àwọn tó ṣe pé tí pé wọ́n láwọn máa sàfọ̀mọ́ nínú dúkìá tó láwọn bá jogún fún wọn tá a bá ń sọ nípa ọjọ́ ìpínlẹ̀ alùkìyàmà wọ́n sọ ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ni ọlọ́run bá sọ fún wa nínú ọlọ́run bá lo wọ̀ máa torí pé ohun táwọn kèfèrí ń jọ́sìn fún pọ́ ààlè káyé ẹ̀tá ọlọ́run bá nígbẹ̀ yìí kèfèrí àti gbogbo ohun tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run asọ́bù jahannam igi sẹ́pẹ́ jahannamọ̀ ní gbogbo yíò antum laha waridun ẹwọ̀nù jahannamọ̀ wọ́ọ́rọ́wọ́ ni ọlọ́run ló wílẹ̀ o ọlọ́run bọba lè pẹ̀lú akọ́ńlá wáyé la kèfèrí ọlọ́run bá jẹ́ ó yé wa لا تتخذوا عدوي وعدوكم أولياء ẹ má mú ọ̀tẹ́ èmi ọlọ́run ọba àtọ́ ọ̀tá àti yín náà ẹ má mú wọn lọ́rẹ̀ ayò ẹ má mú wọn lọ́rẹ̀ ayò ọlọ́run ọba kí lè léyìí fún àwa mùsùlùmí ẹni ọlọ́run bàbá yọ ọgbọ́ òun ni ó là lọ́wọ́ wọn ẹni tó bá kọ sí ikún sí tó àfàìmọ̀ tí wọ́n má mú wọ ìdíkèfèrí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera àwọn mùsùlùmí wọ lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lòun náà bá rẹ̀ lóko ògbó ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lòun náà bá rẹ̀ níbi ẹgbẹ́ awo lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lòun náà bá rẹ̀ níbi gbogbo àpọ̀lọpọ̀ má sí ọlọ́run má sí ọlọ́run má sí ọlọ́run látara àwọn kèfèrí tó mú lọ́rí ayò ọlọ́run báyìí ti kọ̀ fún wa nípa pé ká má mú ọ̀tá òun àtọ̀tá wa ká má mú wọn lọ́rí ayò tọ́lọ́run bá jẹ́ agbọ́ akú oríire bàbá gbọ́ tó a máa mọ̀ kọ́lọ́run bó ṣàgbòyí fún wa ọ̀tá kẹfà tọ́wà mùsùlùmí

àṣírí tó pamọ́ lélẹ́ yìí tó ṣe pé tí wọ́n bá ń gbà wọn kẹkẹ wá nífẹ́ bìlífù ẹ̀ ṣùgbọ́n náà bá ti sáṣírí ìkọ̀kọ̀ wọn fún wa ọlọ́run bá ní pé àwọn yẹ̀húdà àtàwọn ẹ̀nẹ̀ sọ́rọ́ fún òun lè yọnu sí wa láíláí àtàtẹ̀tẹ̀ jámi lẹ́tẹ̀hùn títà fi tẹ̀lé ìlànà wọn títà fi tẹ̀lé ìlànà wọn ó jẹ́ kọ́lọ́run bọ́ sọ ní iwájú rẹ̀ pé iná kó ní iná húdà lọ́ ó wọlé húdà ìrẹ́ àlẹ́bí sọ fáwọn èèyàn tẹ́tì tọ́sọ́nà ọlọ́run ìgbàlá ọlọ́run ọba ní ìgbàlá kò sí gbàlá ń bí kankan gbogbo wọn tó jẹ́ mùsùlùmí tó ń wá gbàlá lọ bí kan kò sí gbàlá ń bí kankan tó tayọ gbàlá Islam tọ́lọ́run bá jẹ ọgbọ́ ọlọ́run bá ní pé yorì ìdúnà ni yóò ti fi hùnú rọlọ́ ìtàkùwá yìí lójoojúmọ́ làwọn kèfèrí ni wọ́n fẹ́ pa ní Islam ojoojúmọ́ ni wọ́n ń wa bóòlù àwọn ti pa ní Islam bóòlù àwọn ti pa ní Islam bóòlù àwọn ti pa ní Islam tí wọ́n bá kí Islam gẹ́gẹ́ bí ẹmọ́ wọ́n kẹ̀ padà wo wájú báyìí wọ́n rí ha òun ló tún ti dé rí yìí wọ́n tún láwọn ó tún kí wọ́n tún wò wọ́n tún dágbọ́ndágbọ́ndágbọ́n wọ́n sọ ìsìláàmù jí bí ẹmọ́ lójú wọn bí wọ́n bá tún ṣe kìí báyìí ìṣe ni ó tún dàbí ẹ̀kàn níwájú ìsìláàmù sì jẹ́nu ọlọ́run bá ní pé yorí ìdúró náà lè yóò ṣe fi òun rọ̀ lọ́ àwọn sọ́jà àwọn alúlùkì sáfẹ́ ń wò yẹn wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run ọba ni ò bí

gbogbo àwọn tó jẹ́ pé ọlọ́run ọbọ̀ òsè wọ́n tí wọ́n máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pánẹ́bí sì fún wa ní àpẹẹrẹ wọn òun náà ní òkúta àti àwọn igi wọ́n èé sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ lásìkò gbà yìí wọ́n máa sọ pé ya muslim ìrá mùsùlùmí máa bọ̀ yẹ̀wúdí kan ló ti gọ lẹ́yìn mi máa bọ̀ wá mú igi ó sọ̀rọ̀ òkúta ó sọ̀rọ̀ nígbà náà ẹni ó bá nígbàgbọ́ sí mùsùlùmí ẹni ó bá sáìgbàgbọ́ sí là ń pè ń kéfèrí ànẹ́bí sọ bẹ́ẹ̀ ó ní pé débi pé ní ìlànà bọ́rùkọ́dé àyàfi gi bọ́rùkọ́dì fàínàwó lílé yahud torí pàwọn yahudi wọ́n ní gi bọ́rùkọ́dì yìí wọ́n jẹ́ orí wa pé igi kọ́rùkọ́dì náà àwọn yahudi wọ́n gbọ́ àdísì wọ́n rí kódodo ní ọ̀padà jẹ́ wọ́n ní wọ́n gbingi náà báwọn bàbá wa ti gbingi ọlọ́pàá ẹlẹ́ta adébáni àti bí àwọn báwọn yẹn ṣe ń gbingi tajú lásìkò yìí bẹ́ẹ̀ ni àwọn yahudi ni wọ́n ṣe ń gbingi kọ́rùkọ́dì torí kó lè bàgbà wọ́n lẹ̀ nígbàtí islam bá ń darí ayé ọlọ́run bá jẹ́ ya pé látẹ̀jìdánà aṣádà náà fi àdáwà tàbílẹ̀dé na ámànú àlìyàhúdà wọ̀lẹ̀dé na aṣọ́kù ẹ máa ra àwọn tó lè kókó kojú lọ́ta ìyẹ̀dẹ̀ jólúgbàgbó òdodo àwọn tó lè jù fún yín àwọn yẹ̀húdí ni ó àtàwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀bọ abẹ́lọ́hun ọlọ́run bọ́ là wá lọ́wọ́ àwọn ọ̀tá wa náà ọlọ́run bá kó jẹ́ wà lùjẹ́ náà nírọ̀rùn ó ṣe wá lẹ́ni tó ṣe pé bí wọ́n bá ń lé wa kí ọlọ́run má jẹ́ wọ́n rí wa mú tí táàkì wọ àlùjànnà ọlọ́run nílẹ̀ ohun àdàdà الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àṣẹ̀gẹ́sìgẹ̀ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam kí àṣẹ̀gẹ̀ kọ́lọ́bà ara lé àwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tó bá ń ṣe ẹ̀kọ́ sí tó ń dẹ̀bí ẹ̀sán àwọn ọ̀tá àwọn mùsùlùmí ta pè wọ́n ní mẹ́fà àwọn olùmọ̀ wọ́n kó mẹ́ta mẹ́ta sọ́nà méjì wọ́n ní pé àwọn mẹ́ta kan bẹ inú ilé làwọn wà àwọn mẹ́ta kan bẹ ìta làwọn wà àwọn mẹ́ta tó wà nínú ilé yẹn ni pé kìí ṣe èèyàn tó lọ bájá nítòsí ara rẹ̀ náà lọ́wà òun náà náà náà wọ́ṣọ ìtọ́ wàhùkù dúnìyà eléyìí ẹsẹ̀ ohun tó ẹgbọ́n wá dà mára rẹ̀ tí tọ́tayọ pé àrọ́wọ́tó rẹ̀ náà ni wọ́n wà ọ̀nà wo lè fi bọ́ lọ́wọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀mí rẹ̀ ṣàìtọ́ àtìfẹ́ ilé ayé bóòlè yán ṣe bọ́ mẹ́tẹ̀ẹ́ pé ìmúyàn lọ́ta kí àwọn mẹ́jẹ̀ẹ̀ta ìmúyàn lọ́ta ó lè yóò ti bọ́ ń bẹ̀ òun náà ní pé nùjà hílòhun ajagun pẹ̀lú wọn ni wọ́n ní ìjagun tó lágbára jù òun náà ni jihadu nafs ìjẹ́ Ije ara rẹ̀ lógún ọ̀nà ìwọ́n lè ara ọjọ́ jùmọ́ dé yára tàtà ó ti lọ kírun jùmọ́ Ramadan dé mátẹ̀ra rẹ jẹ májẹ̀mí rẹ ó dá ọ láàmú nípa pé wàhálà olówá kó bára rẹ ipò ọgbà àti gbogbo àwọn ọbọ̀ lọ́wọ́ ọlọ́ta ọjọ́

kárí pé bàtà méjèèjì là ń wọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ kábọ́ méjèèjì ilẹ̀ ó ń ṣe ọlọ́run bá ní pé bàtà wa bá já ẹsẹ̀ kan já ń bẹ̀ dípò ya yọ méjèèjì máa yọ ọkọ̀ máa gbẹ́sẹ̀ kiri o má jọ jẹ́ pọ́ máa gbé ẹsẹ̀ yọ kan kí bẹ́ẹ̀ náà ni pé má fi ọwọ́ jẹun o ni máa ń ṣe bẹ́ẹ̀ má mú mi o torí pé nínú sẹ́fíṣẹ̀ ìtọ́n tí máa fi ń gbá ìmú lọ́wà bákanáà tọ́ bá fẹ́ bọ́ sọ́ọ́lẹ̀ ní òhò máa jẹ́ nìtẹ́tẹ́ ìpó sí bísmìlẹ̀ ẹgbẹ́ tí ọlọ́run bá ti ní àmà sílẹ̀ tàwa fẹ́ wọ́sọ máa rẹ́ tí ọlọ́run bá pẹ̀lú alhamdulillahi alladhi kàtàtà ni hádà tọ́gbọ̀ wasapa ní min dórí haúlẹ̀ mi ní wọ̀lá kú wà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóò láti bọ́ nínú fẹ́ sílé ayé wọ́n ní pé mo tá fi bọ́ fún bẹ́ẹ̀ òun náà ni pé ká jẹ́ nìkan tó yẹ pé

ka ma pàtàkì rẹ̀ má wo pé ẹni tí ò tọ́ ẹni tó ti pé wọ́n lójókòó súnà rẹ̀ òun ló ti kọ́lé ńlá òun ló ti ra mọ́tò bọ̀bìnà ìwọ tí ìrọ̀kádà márò bá yóò ọ̀nà tó ẹkọ́ owó ni ọ̀nà tó rí tọ́lọ̀wọ̀ bá ṣe fún wọn náà tí ò sí fún orí ọmọ ń bẹ tọ́lọ̀wọ̀ bá orí àlàáfíà ń bẹ bá ká ṣùgbọ́n náà wọ́n lè gbà sí jihad èyí tó jẹ́ ọ̀tá wa tìta àwọn munafikun àwọn kùfà àwọn mushrikun àwọn alìlẹ̀kẹta wọn lọ́nà ta lè gbígbọ́ lọ́wọ́ tí wọ́n náà ní pé ẹ má mú wọn lọ́rẹ̀ ayò ẹ má mú wọn lọ́rẹ̀ ayò gẹ́gẹ́ bá wọn àfà sí ń ké fún wa ẹ gbọ́dọ̀ mú munafiki lọ́rẹ̀ ayò ẹ lọ́jẹ́ nàbínà sọ́rọ̀ ẹ má mú wọn lọ́rẹ̀ ayò ẹ̀kọ́ lọ́wọ́ fìtínà wọn kí náà ń pè lọ́rẹ̀ ayò òun náà ní kẹjọ máa mọ́sàn kan náà òun náà ní kẹjọ máa wọ bàtà kan náà òun náà ní kó tí ọjọ́ máa parí pọ̀ òun náà ní pé àdéhùn kẹ bọ ọwá wo pé bóòlù ó ṣe bọ́ èpèrí lọ wá pé òun lọ fọ̀rọ̀ lọ òun ló lè bọ yí àdéhùn ló lè ọ parun pẹ̀lú wọn o àbẹ̀lọ́ òun kọ́ lọ́wọ́ bọba lẹ́kẹ́ ọlá ọ má jà parun pẹ̀lú àwọn mọ̀nẹ́bìkì ọ má jà parun pẹ̀lú àwọn kèfèrí ọ má jà parun pẹ̀lú àwọn ọ̀ṣẹbọ ọ má jà parun pẹ̀lú àwọn alólùkìtà àwa mùsùlùmí àwọn òpa àpọ̀ ní akéré jọjọ àwọn tá a wí yìí lọ́pọ̀ a wà àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn mùsùlùmí tá à ń fojú wò wọ́n ti lọ kó sábẹ́ mọ̀nẹ́bìkì rẹpẹtẹ àmọ̀ wọn ọlọ́run bá mọ̀ wọn àìmọye àwọn tó yẹ pé ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n àwọn náà ń jó pa mùsùlùmí wọ́n pọ̀ rẹpẹtẹ láwùjọ wa kátó wá sọ fáwọn áàdùn lè fìtà tí wọ́n jáwọn lè sọ̀rọ̀ àmbẹ́lọ́ kọ́lọ̀ bọba lè fi alákòóso èmi àti ẹ̀yin nínú ẹni tí ó wà lù jẹ́nà kọ́má sí èmi àti ẹni lẹ́ni tí ó wọ̀ náà ó sì èmi àti ẹ̀yin nínú ẹni tí kọ́lọ̀ bọ́ yọnú sí kọ́má sí èmi àti ẹ̀yin nínú ẹni tọ́lọ̀ bọ́ bínú sí kó sì èmi àti ẹ̀yin lẹ́ni tí pé òwò tá à ń fi kọ́lọ̀ kó bá àbáríkà sí o ká má dá àmúká tó rí jẹ o ká má dá àmúká tó rí mo o ká má dá àmúká tó rí náà o ká má dá àmúká tó rí wọ́ o gbogbo tọ́wọ́ kọ́bọ̀ tá à ń ní ọlọ́run dákùn bá kọ́bà àbáríkà sí káàbáríkà ogún un ẹni ó ti kọ́ lẹ́nu akọ́bà àbáríkà sílẹ̀ ẹni ó ti ra mọ́tò nu akọ́bà àbáríkà sí mútò rẹ̀ ó jẹ́ ká ra mọ́tò nírọ̀rùn ó jẹ́ ká bímọ nírọ̀rùn ó jẹ́ ká níyàwó rẹ̀ ọ̀làlá ọ̀làwọ̀lá pàtàkì ẹlẹ́gbẹ̀lẹ̀ àwọn òkú mùsùlùmí kọ́lọ̀ kọ́kọ́ bá sàpéjì fún wọn àwọn tí ń bẹnu kẹ́kọ́ bá sàlékún kẹ́ wọn àwọn tí ń bẹnu yàkọ́ bá múyàkó lórí wọn Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar